jama ipe mal no bon kan bana president se na hayo sinte dam kati ba gono ka nta fedam ama ko bare funtu yo sadi funtu di ka ko jingari na in jingari yo gono jawabi idummo awu de jingari marje apete sa mangulu di hin sakate domun na ta den bine na boron jingari ta in hinsano kate to aman nor pe pe be pe no ka bara tawab de boron tuba guntan rahim na bara sisibi tu mama ma kwe ka in chobu chobu yo ayin ah, ka dabun sai kaman sisibi wa kan don jingari ya zanka be bon na ho agense de amma tuba kana yara ko dirafuntu funtu kaka ko jingari funtu dana bara barani haika presidanci ayin kate borfo ma bara na fahima awin nama boron ma toko chene dam ka demba ka chenge koto ndira dire mene zure a honnen sin na jingali tutuma akai chenge koto abanna mu honne basin ka har borofun duberi agona no za fumbe kaka chenge banna funtu beri na har borodo ama wey boro kera kusun kulu ya bar funtu alfayo bai kwe mun senni hari akame tafeo na jeyo na mojine akuru bar no da ya mojine kera no aba feri katam anor pe pe bai sai jingar kuna temal no bonkani wari wey yon nan jine kuna akwai mojin gari a fumbe honne akwai mojin gari a jenne akwai mojin gari a fata daba senni kasu si kewu iri weyo si na jingari ban jingali iri kai suta ada ya alfarin jingari nan awo wo jingali masuta sari no tari maka bara fo no te zanka te tari no sinna aman nata zanka ta ngani hanga chenyo ko pe dum na di ka ken nan ngani domun de no sute no ma no meyo choferiyo ama da ya nawa no ma no meyo asilama kuturiyo se ma ko no ma saba irbe ma ciyo ase ga na ba me makula na ta fe kanda we bore mana ta fe kula foyo akai ma ta fe dam a ta fe dam yo amma ko baro yo funtu zankan nabi ci kasiyatin ariyat in kina da ya ma funtu yo ngara fe ma tun mu fadam ko baro nya zanga bodo bodo gono sace kuna moga honne subhanallah abesi na jingari awan ta fa badam ama kan kan ka dobu dobu yo ci bazana kala asin na jingari ya sel we mu malaka yeti bari yobo mo har goro ngari bonna jina badam ama jose koto ya domun ana guruza sama dam go ntoko di ci jangu ama dama jose mo kunkun kunkun ya amana eh, fafamewa mutum kasar bisaniya ba jingari na jina da jingari si ikpemar kosu kamar sisi ikpemar khiri bana presidansi hada wallahu ta'ala alam nam ayani kalla gadi ire aslama ne tara gamara ai ko muka gurwa ne gamara am te sanda so biyu ne bartare dimogoreke bisada wamasi awra we mubanza yadde kigeri keri aba maili ya kitali kele kotokole ya mara kono ga salama ya matoli to jamat pe mal no bonkani president hayo hinkante katiba borome tarsichere irpe dukati dar salamu me tarsichere borocin lima guro kan hinsa إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم asilamai ba non ya ba ba befo da ya dibiyo ka no yanzu tare di kuna wace rahin sa aya ba kuna ngal nor pepe be di wa aslihu dhata bainikum no ko ko no shakani na wayo kan kin ka ko ka kan na rano cer kabiya wa ko kar ka cer hin ka cer ko su domin la tadkhulu aljannata hatta tu'minu aljanna rusudu sen iman wa la tu'minu hatta tahabbu no bi na imanan kube sen na cer baka de ya cere baka sine di kuna kabiya gono ba awo serin cere ko su nan nabi sallallahu alaihi wa alihi wasallam la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi no kuna fasi ka cimino ba kube ya sai da ba hansinin na haika ba gono irkuna mai asu ba da karkaniyo irkuriya ba da ya mana karkaniyo ce jin nan hansinin irkuna mai asu ban mabara bor kuriya ban mabara da ya maban hansinin irkai mal no bonkani marsan nan yin saka beni President ngano nchi na chere kosu amaka ye ko chere koto na haifo yo mbine kuna sadi mani kosu yo kosu yo na tena ili pecha nebse no ba sallallahu alaihi wa alihi wa sallam fasfah as jamil ma kosu kosu yo henno boro tense ma kosu kana ye ka mbongo hongani chinedi jamil na suru bongo ngari pechi nabiyullahi yaqub alayhi salamu cine kuna ka cino fa sabirun jamil ana cine titeno ce yinka ce sinte kan ka ca sai ka yusuf alayhi salam koro na ma a tokogo ka na tokogo na nga gari koro na ndebi yusuf toko ka ga no karka nga na ndebi yusuf toko ka ga ka ba wada toko gora ci o oh, o oh. hmm, amma koro annabi zu koro kana mawo fa sabrun jamil ade ma suru suru wadi ngati jamil suru henno suru fo ka kuna nsu na ngor fo mama mamme jamiluna marsa kan yayi ka ka yayi kute binyamin ben nayo kana yayi kute banna nara ngana na ngama na ko nganti ngoze irbine na seda ka sede hay kar modiya doma jina kuna non na toro ngana tongorunka toro mana nesi ji mana payo kan nesi na zamba ce 1 kilo taka ajina kuna nonka da ya haikal diyana ka ba di yara kan gona na ci o oh, o oh. fa sabrun jamil har wa da ci nasu rudiga asallahu an yatiyani bihim jami'a na bayyano yusufu na cene irkwe maka kana lase mefo ba faso hata, ka ba di de ka gona na ci bosio wa ko yusufu na cene ce jikutasi an fɛ de kɔntu ngan ka kube de ya suru hen nona koto ngan pe bi na mo hunde tusu de boro mago nara dem ba boro ko su pe ne nor pe chino fasfah safhal jamil ma ko su ko su hen no hay fo mana chin nimbi na kuna amma de hay fo chin ni ko su yona te mata president ka mo ka be kan chin ni ko chere ko to na hay fo sai wa yara kan ce ka hay ka chin ni di yara ka ka hadir pe ma bi إركي بيبير مال بيديهنو إركي مال نوچه رسولو إلنور بيجي ولا من صبر وغفر إن ذلك لمن عزم الأمور وكاهن كاهن سنة قوسو كسولو للي أقنا لامر بيبي يقنا إركي مال قومي نسولو نعم هذا والله تعالى ما سيئ بنا أكما نين نسوسو بأي سبرا ما كان يفرغو يجي أبو لي بريزا أصابو ما هو تماسو مساعدة ما تماسو تابولي أصابو بريزا سيئ président Gali, de momoy kani usuga nganna koso momoy kano ka koso fulu ir koy mal khairi bana se jama ir guriyo kuna iri huru na tariyo ir koy manan guriyo manan barka kuna rin tunan baran na tariyo di dagurisi jinjiro kuna tutuma huro kuten na zangai ir koy manan guriyo manan barka kuna rin tunune o dan baran na lafiya jinjiro kuna boro tutuma huro na talaka tere iri kai manam goro yo ngana barka kuna matunan bara tar katere di be iri goro ko goro na be tere be ma yo kulu pei zan tu kunten nan batu me pare mari hari wo kayo abaka kan de bici bal arshi cire iri goro na ma yo di kulu pei iri kai ma to ba me sa mala la mali kamme wo boro ngoyo no wo kayo mm, bida akoto de coro cin goro ya kaberi shehu cino ba wo ka kura di goro ne nga zei na nga mene waliyo wo kan na ka din bukata biyo manga ha de no sin kama maki jenne ha goriyo wo kan pe na kosu abe manga ha <laughs> jenne ha goriyo amma wo ka cara bara sunna na ko toyni a mare no ana cha jenne kali de yalgun ko gurkai mare il kai mater se zangaya وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته هذا والله تعالى أعلم الحمد لله جماعة الكمال نبون كان